ẹran olówó lẹ́nu àlò sí nígbà tí wọ́n tó ń kádà lórí ẹ̀rọ ìdílé ìṣòro àti wọ́n ra ìdówó ọlọ́run ṣùgbọ́n bọ́lá ń ṣe ń jẹ́ ọlọ́run kì í ṣe nílà ọlọ́run kọ́dà kò sí bá a ṣe fà á tó kọ́ ajá tó tó délé wọ́n ti tó bèèrè pé ó fẹ́ nítorí ọlọ́run náà gbogbo kẹsẹ̀ ìrọ̀lọ́run ṣe lè rẹ́ ní ṣe tó bá bá lè ti mọ̀ ẹ́ jùlọ lọ́wọ́ ẹ̀ gan òun tó máa sọ ẹnu sọ̀rọ̀ lọ́rùn. ẹ̀yà ẹ̀yà máa sílẹ̀ lẹ́yìn ọ̀gbìn ẹ̀rọ aláàrẹ̀ ọ̀gá sí ìgbà ò. ẹ̀rí òyìnbó tó bẹ́ẹ̀ ló ti kó lòó sí mọ́tò ọwọ́ níwájú tó fẹ́ ti jà lọ́rùn òní sálọ. bẹ́ẹ̀ bá dáná kalẹ̀ ìròyìn kọ́ ọ̀wọ́ èèyàn lè sí kó náà rẹ̀ bọ́lá wọn bá ṣàṣẹ gbogbo tó dára bá ṣẹ̀ ká. kọ́dà kálọ́ọ̀tù kúkú ọ̀rọ̀ ìjẹ́kẹ̀kẹ̀ yìí àtẹ́kùtọ̀ kèké tí ọ̀rọ̀ kò láyé rẹ̀ ilé ẹjọ́ sọ pé ọlọ́wọ̀ dá sábà rẹ̀ ọ̀tá ọlọ́wọ̀ sì dá sábà rẹ̀ ọ̀tá rárá o kò sí nǹkan kan tó dá sábà rẹ̀ ní káyà. inú náà ti wá sọ bí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ẹ̀yìn àwa ń sọ pé àmàrà kálá ní ara wa pé ẹbẹ̀bí o ẹbẹ̀bí lọ́mọ o ẹbẹ̀bí láàfà o kẹ̀kẹ́ torí pé kí n dé kó ń àwọn àfà lóde èyí ò lè rí àdúgbò yìí lọ́wọ́ ká mọ èèyàn bá wá pé. ló sọ ẹni ẹni ẹni yìí so tó pé tó dé tán tá a bẹ̀rẹ̀ àfà tá sọ pé kì í sàbà ó ṣe ṣe kí ọ̀gbọ́n lára rẹ̀. ẹni tó àwọn olówó ni ẹni tó bá ti jẹ ìyá yẹyẹ ìyá ti ẹgbẹ ìwà ni kéde tọ́ba ní ìta àṣẹbí ẹ̀ máa bẹ̀rẹ̀ níta ní àti kíwá yóò kó lè wípé ah, mi gbígbà kò lé ọlọ́ọ̀kú lóore àìsàn kò lé ọlá jẹ sọ ní sọ ẹgbà ẹgbà wọn adá yìí nígbà tó pé a ah, ọlọ́run tó fi ṣe o kí ló dé wọ́n lè dìgbà fún lọ́dà wọn ni kò kò ní kíkẹ́ ṣe tó kó ṣe tó ọlọ́run yẹn la dúpẹ́ fún àdínkù kẹ ọlọ́run ìkẹ́ ọlọ́run kọ́lọ́ bá a ṣáájú wa àdẹ́bí wa sọ́dọ̀ náà ọ̀dọ̀ sọ́dọ̀ àdẹ́bí tọ́lọ́run rẹ́sẹ̀ tí ó sàmùsì ṣé ẹni yóò fi jẹ́ pé yóò jẹ́ ìbàlẹ́jọ́ ogun tó lágbára pọ̀ wàlúwọ̀lù ó kùsìmù yẹ̀mí nàbẹ̀lẹ́ni rọ́pà sábà wá ti gbé àwẹ̀tì ọlọ́run tó gbé sábà yòó tí òfin òkò gbé fún mo fi búra yóò jẹ́ ìbàdàjọ́ òkú kéèyàn bá dídí àfàyọ lọ wà lọ́ọ̀rì torí bẹ́ẹ̀ bá jẹ́ kò dáyẹ̀ onídídíà wà láì ti sọ nípa àwọn òṣìṣẹ́ pé ọlọ́run ọ̀pá fẹ́ ti sẹ́ rẹ̀ wà láì ti sọ nípa àdàbí òṣìṣẹ́ pé. wà láì nínú ọ̀pọ̀lọpọ̀ fásiwá lọ́dọ̀ àwọn àfà wọ́n nínú kẹfẹ́rí àtọ́mídíà ta ló ta ni ta ló sẹ́pẹ́rẹ́dẹ́ kẹfẹ́rí sẹ́pẹ́rẹ́dẹ́ mídíà lọ. náà láì ṣàlàyé sallallahu alaihi wasallam èyí kẹta tó ní wáyé àtàkì àmọ̀ bẹ́ẹ̀ tí bẹ́ẹ̀ fọ́ àbẹ́dọ̀ fi ilẹ̀ láì lé wa kó bẹ́ẹ̀ hátà tàbátàdà ẹ̀dá àlùkù pẹ́ta wọlé bá àjẹsí bẹ̀rẹ̀ lọ lẹ́yìn wa kàdé àríyá láyé dìbò àríyá ìlà àlè. sallallahu alaihi wasallam ó jíṣẹ́ pé ó sì tún kún fi wá jẹ́ ìgbẹ́tọ̀ ṣé o jíṣẹ́ pé. Adébí ah, wa sallallahu alaihi wasallam ó jíṣẹ́ pé gbogbo ọ̀fẹ́ pátá làdébí sàlàyé fún wa sallallahu alaihi wasallam débi wípé àdébíkà ti sọ yìí kì í sọ̀rọ̀ fẹ́ẹ́ ló ìtọ́lọ́bàjọ sọ ní ma sọ ẹni tó gbà mí ìjọba tàbí ma sọ̀rọ̀ tí ọba jẹ́ pé orí bá kan lẹ́bi àwọn ènìyàn wá sọ pé àwa ni àmúra àyè ṣé bọ́lọ̀ ṣe sọ́nù àbáwàlá rò bẹ́ẹ̀ so ètò ọjọ́ pé ìdúró bẹ́ẹ̀ ni wọ́n gbà wọ́n yẹ bẹ́ẹ̀ tí báyìí láwọn máa ṣe o títí títí tó fi jẹ́ pé lórí ọ̀rọ̀ kọ̀ọ̀kan àti kásán ó dé láti sọ́nà làbẹ́bí ó tó sọ fún báyìí sallallahu alaihi wasallam kódà lẹ́bi sallallahu alaihi wasallam lórí ọ̀rọ̀ wípé ìdájọ́ láàrin ọkọ àtìyàwó ẹnìkan kó obìnrin kan wọ́dọ̀ lẹ́bi sallallahu alaihi wasallam alaihi àwọn àṣọ́ọ̀rù ní adé yẹn ó wá kóbìnrin wá náà lẹ́bi ọkọ rẹ̀ gbá létí ó wá tó bá lẹ́bi pé adẹ́bi abẹ́ẹ̀wárí ọkọ obìnrin yìí bàbá létí adẹ́bi láìsàláwù dàrí kọ̀lẹ́kọ̀ọ́ tó ṣe yẹn náà kò tó ṣe yẹ adébí sọ bẹ́ẹ̀ pé kò tó ṣe yẹ láti gbáyàwó rẹ̀ kí láwa ṣe dáwọ́ sọ pé kò kì sọ́ọ̀sì ẹ̀ kí á ṣe adé kékeré báwò ọkọ lọ̀gá ìyàwó rẹ̀ wa ni èmi fẹ́ kọ́ ọba mi ní bá mi ìlú kó ṣe rí ọba mi ló sì orí gbogbo kan. lágbàá náà ló jẹ́ pẹ́ẹ́nu sẹ̀ríà ẹ kò sí tọ́gbọ̀n ṣẹlẹ̀ rẹ̀ àgbẹ̀ bẹ́ẹ̀ ọmọ bẹ́ẹ̀ òun yà á sọ ọmọ bẹ́ẹ̀ dàbẹ̀ ìyàwó ya wọ́n náà wù kẹ́ ọ bá tiẹ̀ padà láéláé láàrin ọkọ̀ àti ìyàwó. akáwá tí bàbá mi ṣe fẹ́ nìyẹn kó lè jẹ́ pé kí ìsìjà àwọn olè wà ìbẹ̀rù olè wà ṣùgbọ́n nítorí pé ọlọ́run kiri ajẹ́ra ọkọ báyàwó rẹ̀ lẹ́nu ẹ̀rọ ló kọ́kọ́ mú kẹ́ gbá jẹ̀ padà láà àlẹ́bí sí ni arákùn abúlàwọ̀ aládàrọ̀ bí gan yọ̀ mọ fẹ́ kàkà pé kó rí bàtàn aláṣọrọ̀ tá aláwa fẹ́ kó rí bàbí tọ̀ tàládé òjìṣẹ́ tó kò sí ẹ̀ka tó jẹ́ fẹ́ẹ́ nínú sálẹ̀bí sọ sọlá wa tó láwọ̀ sọlá wa lé ọ kí ọlọ́ọ̀bá kọ́ bá lè ṣàlékò kẹ́ àti kẹ́ fún àdàbí rẹ̀ àti gbogbo àlàjì àyà ló fi sáà tẹ̀lé wọn sọ̀rọ̀ àwọn tẹ́ẹ̀dún ti àdẹ́bí nígbà tí lè máa ń bì bẹ́ẹ̀ tọ́lọ̀ bá ń sẹ́lẹ́sẹ̀ kò sẹ́ni tọ́lọ̀ wọn ràn tí ilẹ̀ òní bèbá lẹ́sẹ̀ àwọn tí wọn máa dúró tì àwọn tí wọn lówó tẹ́ fowó dúró tì àwọn tí wọn dípò tẹ́ kò dúró tì àwọn tí wọn agbára dúró tì àwọn tí wọn láti dúró tì gbogbo wọn sàn gbogbo àwọn táàrin lójú ṣe ń bá ṣe tí fi ìjọ àwọn factors tó lè mú kéèyàn wọn lọ àti tójú àwọn ọmọ lórí kára ọ̀sán wa nù ọ́nà sẹ́fún mo ti sọ fún wa pé kí gbogbo wa ká lọ dáadáa o kò sẹ́ tí ò ní wa o kò sẹ́ tí ọ̀la nìjẹ́ bẹ́ẹ̀ torí kò sí rìgírẹ́tì inú iṣẹ́ ọlọ́run kọ́ wa ní ìjọba ìrìn kàánà kọ́ wa jẹ́ pé ibi tí iṣẹ́ àlùjẹ́ náà bọ̀ ó kù sẹ́jú kan àbókù ìṣẹ́jú méjì tó kù lọ́wọ́ ti ṣe kò sí náà rẹ̀ ńlẹ̀ kò sí fọ́lọ̀ rẹ́dí bèbí ti wà ńlẹ̀ fún kálukú iná rẹ̀ rèé àdìjẹ́bẹ̀ rẹ̀ rè èyí tó bá wù ọ́ ni ọ wá ṣiṣẹ́ rẹ̀ ló méjèèjì abẹ́ aláṣọ́rọ̀ tààlà iṣẹ́ àdìjẹ́bẹ̀ òdìkọ́lọ̀ ojú ọ̀rọ̀ àlọ́run láti ṣe kára òun bá máa lọ fún dáadáa torí táde ti sọ ní pé ìdá àhàpàláwò àdàlù tọ́lọ́ bá fẹ́rẹ̀ ẹ̀rú kan ìtàgbàlà ọlọ́run ó lò ọlọ́run ó lò wọ́n wá bí àdébí léèrè sọ́lá ẹni tọ́lọ̀ bá ń lò iṣẹ́ ẹni náà sábà ń ṣe so ọlọ́pọ̀ sàánú gbogbo wa ọlọ́pọ̀ sàánú wa kó bí àbùkátà wa tọ́ a sọ fún adíjẹjọ ni pé ìdí bá múyẹ̀ wọn dákọ̀ ṣùgbọ́n ọ̀gá rẹ̀ náà ni al-ishraku billah ọ̀gá tí bá múyẹ̀ wọn náà ni al-ishraku billah ibi tá a bá dé ìjẹjọ àwọn tó bá múyẹ̀ wọn náà pọ̀ kẹ́ ara wọn ni al-ishraku billah òun náà ló sì jẹ́ ọ̀gá pátápátá tí máa mú ìyàwó wọlé kéèyàn sẹ́kọ̀ọ́ pẹ̀lú ọlọ́run ṣùgbọ́n tí a bá ní káwò dáadáa tá a bá lọ sí súrátù tọ́lọ̀ bá ti sọ wípé mẹ́ta lẹ́kọ̀ọ́ fún mi sọ́kọ̀ọ́. ẹtú wa máa ń dáàbò dáadáa lọ ilẹ̀ lọ́gbọ́n lọ́lú èbó lọ kẹ̀kẹ́ tí àwọn tẹ́ ẹ bá máa ń dáàbò dáadáa yóò mọ̀ pé àlùkìyàmọ̀ ọ̀bọ̀ tí ì dé gbogbo tí ọlọ́run sọ àwọn àwọn àmì ẹ̀ lábàá rí yìí kúlù ní sí ni bàtà sábà ti rọ̀ yìí rẹ̀ gbogbo ndẹ́rì kọ̀ọ̀kan yìí bá ṣe ìgbà tí mo travel tí mo lọ sí Amẹ́ríkà. àwa ẹrù wa ó ti wá ṣáájú wa gbogbo ẹrù tí ọba wa wà suspicious yóò ti wá wà lẹ àwọn òyìnbó wo ti wá gbé kalẹ̀ báyìí èèyàn ẹgbẹ́ wa ní pé wọ́n ti ń sọ òru wọ́n ní oníyàwó ògbẹ́rù rẹ báyìí wọ́n ti fún wọn <laughs> wọ́n bá tíra lò rẹ̀ tíra wọ́n yẹ̀ wò lásìkò gbà tí wọ́n máa tí ẹ bá ti débẹ̀ gbogbo kẹyà wọ́n yẹ̀ wò bó bí ẹ yí fóònù bí ẹ yí ipad nínú ẹ̀rọ yẹn bó pàṣíwọ́ọ̀dù ẹ̀ wọ́n á sí i bó pàṣíwọ́ọ̀dù bí là àádọ́kùn lọ àkọ́ọ̀kùn lọ bó pàṣíwọ́ọ̀dù ẹ̀ wọ́n á sí i ibi ìlà etí máa bẹ́ ẹ kílómi tì í kò lọ́hùn-ún wọ́n rí wọ́n ti sí ìdí ọkọ̀ tó dé wọ́n ti ka gbogbo mẹ́sẹ̀gì rẹ pátá. gbogbo conversation yẹn gbogbo ẹtọ bá ẹtọ pé ẹtọ ṣe kíkà gbogbo ẹ irú èyàn tó jẹ ìkẹkẹ wọn ti bá o wọn bá tíra kẹkẹ kùránì kẹkẹ tíra tíra dídí o tíra báyìí <laughs> ọba di àbúrò ìlú wọn bá tíra o tíra o kùránì báyìí lọ ẹrù mi àṣọ òsọ síṣẹ ti wà báyẹn sábà pé tí mùsùlùmí ọ̀rọ̀ rẹ̀ tí ìṣẹ̀lẹ̀ àfúrásì kò tí ì rẹ̀ kù sí. àṣẹbí dáadáa ní sọdún bàdá àti ìsìlámù bọ̀ nígbà wọ sáyà wúlò bẹ nígbà kàmà bàdá ọ̀tún bá nígbà nínú pé dábà. àwọn yẹn kí ọyẹ kọ́ ọ lọ pé àwọn èèyàn pé ẹ wá ọ̀rọ̀ mi ọ̀rọ̀ mi fẹ́ àdúrà wọ́n ní kí ló dé wọ́n ní wọ́n yẹ ẹ̀ńtọ́rọ̀ mùsùlùmí tẹ́ ẹ̀ṣẹ̀ ń bi pé ẹ̀dẹ́kùn abẹ́bá ń fìlì fọ́ọ̀mù kílẹ̀ sí yín bí rìlíjọ̀ ṣé mùsùlùmí ẹlẹ́rìí èsì nìyí tẹ́ ẹ̀ṣẹ̀ ń bi sẹ́mi lè lọ́wọ́ bí nìyí kékeré kí ni rìlíjọ̀ rẹ̀ kò pọ́síbù kò pọ́síbù fọdájọba tẹ àbọ̀dẹ́lùgbà tọ́ba tẹ́ ẹ̀ bá jẹ́ mùsùlùmí tọ́ tọ́ sínú ọlọ́run lóòótọ́ ìmọ́lẹ̀ wọn yóò wà lójú ẹ̀ ó gba mùsùlùmí lélẹ́ yìí wọ́n á ní ẹgbẹ́ ẹ̀ka ọ̀tọ̀ kúlù kúlù lè ṣe bí wọn kásábà tó rọ̀ yìí rẹ̀ kálukú iṣẹ́ tí kálukú bá ṣe òun náà ló ní òun náà ni wọ́n sì wá bí léèrè gan ya wọ́n á tu ẹrù rẹ̀ so ètò lágbára jù bàbá sáré kàdí sí pé ọlọ́ọ̀ni àwọn èèyàn tí gbogbo kálukú wá ní mẹ́sàn-án lákòókò fi sákà àwọn ọmọ àlìjẹ́ náà wọ́n máa pé kí ló gbé ilé tó náà yọ ọmọ náà làbúdẹ́kùn bílẹ̀ tó sọ̀dí wọ́n ní torí fáwọn ìkírun ni àìkírun kò ṣẹ̀ṣẹ̀ nídìí àìsẹ̀ṣẹ̀ béèrè automatic visa ni automatic ticket láti wọlé àwọn ọmọ púpọ̀ kan ṣebí ìrọ̀ náà ni wọ́n pè náà wọ́n afọ́sọ́ báyìí òní mẹ́lọ́ yìí ṣebí ìrọ̀ ni wọ́n pè náà àti kóbálá àsìkò bàjẹ́ pẹ̀lú ọgbà ẹ̀ bábálá bẹ́ẹ̀ bá tún wá rẹ̀ tó jọ lóye ti palẹ̀ ara lọ́wọ́ àwọn ọ̀dẹ̀ ẹ̀mọ tó wa kọ́ à ẹni tí bá ń lo mímọ̀ lọ́mọ kéwù ṣebíra kò bẹ́ẹ̀ ruta ṣebíra kò bẹ́ẹ̀ rutia láyé níbi ni máa dá máa máa máa máa hàmẹ̀ agbájá lèlè agbájá lèlè ẹ tó ṣe mú jídù kéde mùsùlùmí the first professor ní department of arabic and islamic studies university of ibadan christian ìbẹ̀láyé nìsí tó gbọ́lápá tó yẹ fẹ́ fọ́ agbájáde ni téèyàn bá gbọ́ tó bá rí lò àmọ́jàlá rẹ̀ so àkọ́kọ́ tí ó gbé yẹ̀wò ọdẹ́gbọ́dá yìí pé fíìsà rẹ̀ ti wà nílẹ̀ ó dẹ̀ wọlé jọba ní fíìsà wọlé ó ti yá wọn tábẹ́là tíkẹ́ẹ̀tì tí ó fi wọ̀ ó ti wà nílẹ̀ tí ó fi wọlé sòsè al-ishraku billah kéèyàn gbọ́dọ̀ fún pẹ̀lú ọlọ́ ó lọ sí á tí ò ní irú mẹjọ jẹnẹra ìjókòyẹwò náà àlìṣẹ́ra lùbìlà tá a bá wá yẹ̀ lẹ́lẹ̀ wà lọ́ ìlàzí ẹni tó lè bọ́ mbẹ̀ ọwọ́ nínú ṣíríkù yẹn ẹni tó lè bọ́ mbẹ̀ wọ́ torí pé ìjẹ́pẹ̀ ṣíríkù fún wa nílẹ̀ Yorùbá bí wọ́n ní ṣíríkù o tẹ́lábí wọn lè fẹ́kí ní jẹ́ ṣíríkù wọ́n sọ fún ayé pé kéèyàn máa gbẹ́bọ bóyá gbẹ́bọ lórí ta àwọn ṣe kiri ṣíríkù kọjá bẹ́ẹ̀ ìdíjà àlìṣirákù billahi àwọn kan a fẹ́ kàkalẹ̀ téèyàn bá ti lè wá bò bí yàtọ̀ sọ́dọ̀ ọlọ́run ti ń ṣẹbọ àtàwákùlù kéèyàn gbọ́dọ̀ lè kàn bí yàtọ̀ sọ́lọ́run kí mùsùlùmí ọ̀yà ló kọ́ sọ pé admission ti wá ìṣú ọ wọ́n ní kí ló dé ẹ̀gbọ́n mi ní vc wàhálà ò ti ṣẹbọ pẹ̀lú lọ́wọ́. àti nílá irú ẹ̀ṣù ọ̀kan ní kílódé gbogbo ẹ̀gbọ́n mi tó ṣáájú mi wọ́n ní ìlú so ìdí àti ìtàbí bí yàtọ̀ sọ́lọ́ ni dábàá sọ wípé ẹbọ ẹbọ ẹbọ ẹ̀rí máa ẹni tí gbẹ́rẹ́ tútù rẹ̀ lẹ́wọ́n pé ẹbọ yẹn jẹ́ kí láwọn kẹ́lẹ́ tútù aláṣẹ ipò ọrùn kọ́mọ́ máa jẹ́ jẹ lójú rẹ ẹ̀tọ́ ẹ̀kọ́ jẹ kó fún mi pé ọlọ́run kò ló jẹ̀bi. ìdí jẹ́ síríkù ọkọjá jẹ́ sọ fún ayẹ pé àbí bá ẹ̀yẹ gbàgbọ́ lórí ìta nìkan lódòdòdò àtàwọ́kù ìgbára lọ́lọ́ kẹ́ẹ̀mọ́ gbàrà lé kẹ̀kẹ́ bí ìjọ́lọ́ lọ kẹ́ẹ̀mọ́ gbàrà lé kẹ̀kẹ́ bí ìjọ́lọ́ alìsìgáàsà alìsìgáàsà ìké gbàmígbàmí lọ́sọ́dọ̀ nǹkan ní ìyàtọ̀ sọ́lọ́ o. alkhawf ìbẹ̀rù kẹ́kẹ́ bí ìyàtọ̀ sọ́lọ́ o. ẹ̀yin tó gbé wọlé ṣé ẹ̀rọ abẹ́rù dání mo ní ẹ̀rọ àfa ìwà láì bẹ̀rù wọn. nígbà sọ́lọ́ ọ̀pàtẹ́ bẹ́ẹ̀ kékeré bẹ̀rù àwọn àfa ọ̀pàtẹ́ kékeré bẹ̀rù ìyá mi kò ní bẹ̀rù bàbá mi ẹ̀tọ́ tí màá ṣe fún sọ fún mi àpẹẹrẹ àti ìdítì jù sáwọn gbogbo nǹkan ni ọlọ́run nìkan òun ló ní ìbẹ̀rù ọlọ́run nìkan níbẹ̀rù tọ́ sí lágbọ̀dọ̀ bẹ̀rù ẹ̀ àwọn òbí wa àwọn àfa wa àwọn ọ̀rẹ́ wa àwọn tó jù wá lọ ìtìjú lèyàn máa ní ìnítẹríba ìnítẹríba kẹ́ẹ̀mọ́ tẹ̀kọ́ mọ́ sọ kẹ́ẹ̀mọ́ kó lẹ̀kọ́ o inú gbáyà báyìí ní tẹríba wà wà lẹ́yìn ẹni gbọ̀mọ́lẹ̀ fún yẹn lẹ́yìn ìdíyẹ kó lórí irú àwọn tí wọ́n yọ ọ̀fẹ́ lọ́gbà yẹn kù mo bá sọ fún àwọn ọmọ kí wọ́n ní àwọn bàbá àwọn àbúrò bàbá yẹn ká máa bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ pé wọ́n máa burú kẹ àwọn àbúrò bàbá yẹn tẹ́ wọ́n burú kẹ tẹ́ wọ́n máa kùtà jọ abẹ́rẹ́ òpè yọ̀tà lọ pé ìyá rẹ̀ nìbí àlẹ́ yìí wọ́n máa wà dáadáa wọ́n wá tiwa ni wa ó nílò wà lẹ́yìn òní dáa fún aláyẹ wọ́n mọ̀ fún aláyẹ yẹn kí ni ẹ̀rù rẹ̀ ẹ̀sìn mi dáàbò láti wá kásán kò ní dá fún aláya mi mo ní wà lọ́ọ̀yì àkọ́kọ́ yẹn mo yọ̀ ọ̀dà láì sọ pé kò ní dá fún aláya mi torí kéde kò bá mú pàpà àwọn ìkankan bẹ tó yẹ pé kò bá mú pàpà èmi lọkọ yá mi wọ lọ yẹn kọ lọkọ yá mi wọ lọ yẹn bá mi lọkọ yá mi ẹ àbúrò bàbá mi lẹ́yìn ẹ ká tọkọ yá mi ah subhanallah. ṣé káwọn ti wọ́n ti fi nǹkan ṣáájú náà torí pé wọ́n dàpọ̀ fún wa wọ́n bí ni wọ́n da ìsìláàmù pọ̀ mọ́ nǹkan míì fún wa wọ́n lẹ Yorùbá yìí so àìmọye kẹta ń ṣe àpọ̀ lọ́yẹ̀ bọ́dún táàbọ̀ nǹkan tó dẹ̀ burú jù nínú tó lè gbé ẹ̀wọ̀n náà òun ní àlùsọ̀rọ̀ kùbìlà ara ẹ̀dá lìsìgáàtà bìgẹ́rì là bìgẹ́rì là kábọ̀tì wá kámẹ́ fi kámẹ́ kébà nígbà mi lọ bá nǹkan mi yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala. àgbàtà sọ̀rọ̀ débi àlìsí gáfà kámẹ́ wá kámẹ́ kébà yẹn lọ sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala. àwọn sọ nínú ṣíṣẹ́ ní àjùlọ tọ́yọ̀ǹda ó ní àlìsí gáfà tó tilẹ̀ àmẹ́rin sọ̀rẹ̀ àwọn sẹ́yìn tẹ́yìn bá ṣe kéèyàn ó fi gbà kálọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n ọlọ́wọ́ yà ní Muhammad ọlọ́wọ́ ìjọba fún ìwọ́n náà tún sàmì òsì ní mùsùlùmí yọ down kò sí ní nǹkan tẹ́lẹ̀ kò dì tó bẹ́ẹ̀ gbọ́dọ̀ bá sọ ó lè má jẹ́ àtẹ̀yẹ sọ ni wọ́n ti gbọ́ yé ṣùgbọ́n yóò gbà kó ti wà lẹ̀ táwọn míì bá dé tí wọ́n bá consolidate yóò yé wa wàlọ́ọ̀ ìlàzì wọ́n fi àdébìlẹ̀ rẹ̀ wọ́n ní kí ló dáa ju wọ́n ní kálíbẹ̀tù hakè ìdá sultan jáde kàlámù hakè dìdí jáwèrè wà sultan kéèyàn sọ pé báyìí lọ́rọ̀ rí báyìí lọ́rọ̀ rí báyìí lọ́rọ̀ rí regardless of ibi tó bá yí kó yanu kò sí ẹ̀ka tọ́lọ̀ òun ó wò ju ti bẹ́ẹ̀ báyà yẹn tẹ́ ẹ̀ fi ṣe ti ṣe lọ tó bá jẹ́ torí pé wọ́n fẹ́ ṣe bí ọ̀gá ni tọ̀ síkè rẹ yọ parí pẹ̀lú ọlọ́run tó bá jẹ́ torí ìtàkùnà kalimẹ́tù lọ́ọ̀yì yẹn wúlìyà tó bá yẹ pé torí kọ́ni jẹ́ pọ́nrọ́ ọlọ́run tó yẹ pé òkè ló wulẹ̀ wà ẹ tó bá lọ fẹ́ ti òkè fẹ́ ga ni òkè lọ́rọ́ lọ́wulẹ̀ wà ẹtọ́ bá ń bèèrè pé òun fẹ́ ti ọ̀rọ̀ ọlọ́run sókè òun gẹ́gẹ́ lọ́fẹ́ ga òkè lóhùn ẹ̀wọ̀n onídọ̀bà wá sí báyìí onídọ̀bà wá sí báyìí ẹ̀wọ̀n tó ṣe láàrin wúdiwúdi àti àdébí sọ̀rọ̀ àti balùkìsì wúdiwúdi ẹ̀yẹ kékeré ni three hundred and sixty five windows báyìí òun àti tó ti máa retí ibo lòun ó ti jáde tí wọ́n ti táàgì wíńdò kọ̀ọ̀kan ló kọ òòsà kọ̀ọ̀kan ògúnrè sàgbórè sàpàdánrè ọ̀yàrè òkèbàdàní ọlọ́jọ́nì ìrẹ̀lẹ̀ní three hundred and sixty five òòsà wọn wà ní mọ wọn èé mọ èwo ni sísìn kan ó di èrè tó bá jẹ́ pé ibẹ̀ lòun ti wọlé sáàfin Balkis ìyẹn ni Balkis ń retí pé ọlọ́run wo làwọn ó sì lónìí o ibi tóòrùn bá ti tó bá ti reflect ṣe tóòrùn bá ti reflect wọ àti ògùn nítorí ibẹ̀ ni òòrùn bà wọ́n lé ìyẹn ni wúdiwúdi àwọn adégbà tó mú lẹ́tà dé lọ́wọ́ wò pé ah, ah, ah, àbẹ́ òdòbìnrin ó tún retí tí mọ́ retí ó tún retí ọlọ́wọ́ mọ̀ ṣe o ọmọ ṣe o tí mo wá jẹ́ yẹn kékeré ká ló ń ṣe mí ní ńlá ni ká ló ń ṣe mí ní ńlá kí n tiẹ̀ bí kí n tiẹ̀ di kọ́mọ̀ tiẹ̀ kóòrùn ọba dìbì kankan gbà wọlé kóòrùn ọba dìbì kankan gbà wọlé kó má ṣe kankan kó má ṣe kankan yàtọ̀ sọ́lọ́ lónìí ọlọ́run sì yọ̀dà kó kárí gbogbo wíńdò. sọ ọ̀rọ̀ ọlọ́run gíga ló wà ẹni tó ẹni tó ń bá sọ pé owó rẹ̀ kọ́lọ̀ náà lè ga ọlọ́fẹ́ ga ìmọ̀ rẹ̀ kọ́lọ̀ náà lè ga ọlọ́fẹ́ ga ààyè rẹ̀ kọ́lọ̀ náà lè ga ọlọ́fẹ́ ga kò sí ìkankan tó yiri kọ́lọ̀ náà bá ṣe wà ní ọlá ó ní wà lẹ́bi sọ fún ọ ìsùnkún wẹ̀ jí nùkùn èyí ẹyí àtàǹdẹ̀nu lórí tá a bá parapọ̀ pé ẹ̀mí sin kankan ní yàtọ̀ sí ìyọ̀nà ọ̀mọ kò fi kankan kú ọlá tí mo ní bẹ́ ẹ bá ìsùn parapọ̀ pé ẹ̀sìn tèmi kò dín kankan kù ní tí mo ní ẹ̀wọ́n wa fọ abọ́mọ abímọ lónìí olówó bá wa ṣe nípa kó tó dáyé ńkọ́ fáàrí kí ni adé bá ṣe sọ́lọ̀ ó tẹ̀ kí kọ́ níwá fún ní yáyọ̀ ní nsàn mọ́gbọ́n ọ̀nà kàdúrà fi kẹ̀kẹ́rì aláyé dákúrọ̀kúrọ̀kúrọ̀ ọjọ́ tó lọ́jọ́ tó bá wọ́n ṣùgbọ́n náà bí káwá nìyí. yá ayọ́ ni nsá máa mọ alákàbí wọn bí kàlkàlì kí ni kí ni ọlọ́dẹ ẹ̀yẹ èèyàn kí ló ń tó lébùú ọ̀ṣọ́ kí ló ń kí ló jẹ́gẹ́ tó fẹ́rẹ̀ ṣe fáà ṣiṣẹ́ tó fẹ́ pé kọ̀lọ́kọ̀kà ó lọ́dà ọ ẹ̀gẹ̀. so àwọn ìkẹ́ yìí alìṣirà ká máa wá àwọn oríṣiríṣi àwọn ìkẹ́ yìí so ẹni tọ́lọ́ bá ti wáyọ̀ dá fún wàhálà ìkọsọ ni ah, wọn ò lè gba ah, wọn ò sọ pé dẹdẹ kọjá gbọ́dọ̀ rẹ wọn ti gbà tí ẹ bá ti gbọ́ rí ah, tí ẹ bá tuntun gbọ́ mọ́ mi kó tó pé èyí kí ni mo jọra wọn ẹgbẹ́ lọ́ọ́ nínú ọgbọ̀ sàyẹ́pẹ̀ kẹ́rùmọ̀ ìyàkẹsà ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا so kò sí àkókò ìjọba kan tó lọ́wọ́ fi pé ọsẹ sọ fún ẹwọn òsè gbà rárá àwọn òsè sọ fún ẹnu alamu yà àtúkò nàbírù kọlù bàlà kọjá alẹ nàbírù fọkà zambia wàkúndà máa nà sọlọlọ mi ṣe in in antum ilà fìdọ̀lá lé èyí wa so ìyẹn yóò jà máa sọ torí àwa náà mọ̀ pé àwùjọ tá a wà àwùjọ tó ti rọ́ọ̀tì ni wàkàdá yìí kàkó tó lè kọ́ mi fàmà lọ́wọ́ wa lẹ́yìn ṣé báwọn náà ṣe ní tẹ́lẹ̀ ló kó tó ní fọ́lọ́ so ìyẹn fún wa ní privilege of saying it at least gather kí ọba wò pé gbàgbégbàgbé ọ̀dọ̀ ọlọ́ọ̀ nìkan ló yẹ ìbẹ̀rù ọlọ́ọ̀ nìkan ló yẹ ìgbáralé ọlọ́ọ̀ nìkan ló yẹ kódà èèyàn gbọ́dọ̀ gbáralé sẹ́tí ṣe torí pé iṣẹ́ náà yìí tá a sọ bó o ṣe máa ṣe tó tọ́lọ́ ń sànú rẹ̀ o bó o ṣe máa ṣe tó tọ́lọ́ ń sànú rẹ̀ jì rẹ̀ o ẹlòmíì bá ṣe jù ọ lọ tó ṣe jù ọ lọ tí ọ̀rá àánú. so àtibáàbù ni kéèyàn wá sọ pé ẹ gbàgbé ẹ ìtawọ̀ jẹ lọ́jọ́ kú ti wà lọ́wọ́ ẹni tó lè sọ bẹ́ẹ̀ tí ó yẹ yọ òun tẹ́tọ́ ẹ pọ́lọ̀ náà lómi rì torí pé nígbà tó lọ́wọ́ bá ń sọ̀rọ̀ rísíkù fún wa òun ni wà fi sàmà ìrísíkù kò wà máa tún àgbèrè ìdíjà rísíkù kéré sowó nìkan rísíkù essential commodity nìyí jẹ́ bẹ́ẹ̀ a kàn ṣe a kàn yí mẹ́ra ara náà àmọ̀túmọ̀ rẹ̀ ni èmi dàgbà lọ́ọ̀rì ọ̀làzìkì ṣé wọ́n ọ̀làzìkì ìdíjà rísíkù ó ní a particular state téèyàn need at a particular point in time wà lọ́yọ̀ ọmọ tí bá sọ fún pé ẹ̀ẹ́ eh, eh, kí lọ fẹ́ ọ̀gára bisikíìtì ni ọ̀gára bisikíìtì ni tẹ́ bá gbé pásù dọ́là kò yọ sọnù torí kẹ́ ṣe tó nídìí nù ọmọ tí sunkún tó fẹ́ ra sùúrù oríkì lọ sùkú tẹ́ bá gbé pásù dọ́là lẹ́ra ẹ̀kọ́ gàrà yìí tẹ́ bá ní kọ́gbà tẹ́ bá sílẹ̀ tẹ́ ti tó sílẹ̀ sùúrù ni ó ní torí sùúrù ni rí sùkú tiẹ̀ ẹni tí bala sùkú lọ́wọ́ ní ìsẹ̀ àlàáfíà ní rí sùkú rẹ̀ ẹni tó wọlé ọmọ tó ti rọ ọmọ bí kó mímẹ́ ní rí sùkú tiẹ̀ adélábù lówó lọ́wọ́ ní ìsì akálà lówó lọ́wọ́ ìlàlẹ́yìn lówó lọ́wọ́ kí ni rísíkù wọ báyìí God bless you. ọlọ́wọ́ ni wà fi sàmọ́ ìrísíkù kò kálukú yín ní individual àti collective loan kò síbi kankan tó ti lè wájú sọ́nà lọ ọ̀dọ̀ ọlọ́run lọ́wọ́ wàhálà so ẹni tó bá jẹ́ pé kèé ṣe sọ́nà ló kọ̀ ti ní so àwọn nǹkan yìí a gbọ́dọ̀ gbọ́ yé dáadáa dáadáa káàlè bá a sinmi láyé káàlè bá a sinmi nù sáré káàlè bá a sinmi jọ̀gbọ́n náà kàmọ́ káàlè bá a ti dú ẹni tẹ́ ẹ bèrè pé ẹtí gbé yẹn wọnú. ní ìsìn báyìí èyí sọ fún wa wọ́n dà pọ̀ fún wa nílẹ̀ Yorùbá báyìí débi yí pé èèyàn báyìí ó dídí èèyàn àìmọye wọ́n sọ fún wa wọ́n fi bá a ṣe wà láyé wọ́n ó dídí èèyàn báyìí wọ́n ní tó kó tó kó tó kóra jọ tó lórí di èèyàn ẹ̀mí àtara àwọn àfa àmọ́ àwọn àfa mi àwọn olóko àfa ẹ̀jẹ̀ wúlẹ̀ wọ́n ní ẹ̀mí àtara olóògbé èèyàn dúró wọ́n wá ní ayétàwá mẹ́ wọ́n ní àdúrà lẹ̀mí oògùn lára wípé ẹ̀mí ò lè dádúró láì ṣe pé wà lọ ara ara náà ò lè dádúró láì ṣe pé mi wà lọ ẹ̀ tó jẹ́ lọ́dọ̀ fún àdìyẹ inú fi jẹ́ pé ọwọ́ náà bá tí ò ní lákàntì ògùn kùránì mẹlẹgbẹgbẹ báyìí àkáǹtì ògùn mẹlẹgbẹgbẹ báyìí tẹ́bá wá sí ògùn àwúre tó dájú ògùn kápá yọmọ kan tó dájú àwọn ògùn òkè báyà èdè bẹ́ẹ̀ kọ́ ló yá ògùn kápá yọmọ kan wa àwọn ògùn ẹja àkàdé lẹ́wọ̀ ká máa kọ́mọ́tà ló àrùkù báyà àsìkò náà láwọn kìnìún wà bẹ́ẹ̀ àti láìláì látà sùwárẹ́kà ní kútu náà gọ́ọ̀lùmí ọwá di orí ikú ẹ̀yà kàtà ilẹ̀ lékeléke ẹ̀wà púpọ̀ ẹ̀wà sí twenty one wà lọ́ọ̀rì tí mùsùlùmí bá ti lè wà ní irú lẹ́kùn bá òkọ́ lọ jáwọ́ mẹ́ wà lọ́ọ̀rì ẹ mẹ́jà jẹ́ kí nǹkan kan kọ́ máa lè lára wa pé àtiwọ́n ah, bẹ̀ ti pẹ́ àpà àtiwọ́n bẹ̀ ti pẹ́ kò nítumọ̀ ilé ẹbí tó àdàgbà gbogbo àìkọ́ èèyàn mélòó lọ́gbọ́n pẹ̀lú wa ṣùgbọ́n iye mi kéye ṣe yútọ̀ ṣe bẹ́yẹ ẹlẹ́rẹ̀ ara lásánlásán lọ́sọ fún ọ pé àlàyé oyè ẹ bọ́ bí eléyìí o ṣùgbọ́n ẹ bẹ́ jẹ́ bàbá bó ṣe láìkẹ́ bàbá tó ṣe bọ́ jẹ́ mọ́ òyìn tó pẹ́ bàjẹ́ fi wù mí dànù wọ́n wá sọ pé ọlọ́wà tàbí sọ̀bá ẹ̀ á ti pẹ́ ń bẹ̀ ẹlẹ́rọ àwọn alábòsí níwádìí àbí ẹgbẹ́ ọmọ inú ẹ sọ fún ọ pé alájọ ní ẹ̀jẹ̀ àbàbẹ́ kú ẹ̀rọ ọmọ mílíkì lọ kí àwọn ìyá ọmọ bàbá ìṣẹ̀lẹ̀ lọ pọ mílíkì máa ògì rẹ tó lè kọ́ ló ṣe fún ọkọ̀ pọ mílíkì ògì ọ̀ọ́fà ni mo ta ni pé à ọbẹ̀ jogún mi nì dókítà ti ní bọ́ọ̀mù mílíkì náà ọbẹ̀ fún mi pọ́ìsì ṣùgbọ́n ọlọ́run náà àdébí náà àà àti àdébí ẹ̀ ti bẹ́ẹ̀ o. sẹ́ni kò lè sẹ́ni pé kò dá kò dá tọ́ba lọ́ba ìdíjì sẹ́ni kò bá yọ sí pé à ọlọ́bẹ̀lẹ́ lọ ọlọ́bẹ̀ o àwọn bíi mẹ́ta tẹ́wọ́ bẹ̀ ní ìsìn orí wọn ńlẹ̀ ó ní pé ọfẹ́ lórí wọn padà ní orí wọn ńlẹ̀ rí ẹ ó ní pé ọjọ́ ìbílẹ̀ òjò rẹ̀ kí orí lọ ọ padà ní èyẹ lọ́jọ́ ọ padà báyà wọ́n sì bá wọn. ṣùgbọ́n lọ́wọ́ bá àtàlẹ́bí tí ò ní parọ́ wọ́n ní ẹ padà ní nǹkan báyìí olóòtú wa mẹ́tì pẹ́. ó ṣẹlẹ̀ fẹ́ àfa àtàjọ wà báyìí ìmọ̀ bí ṣe sọ ti sè pé kọ́nà ọlọ́wọ́ kẹ́ àfa rẹ̀ èyí tí ìmọ̀ bí ṣe sọ ti sè àwọn àjọ jókòó báyìí àwọn àjọ jókòó lẹ́gbẹ̀ẹ́ báyìí mo wá rí bẹ́ẹ̀ yẹn ti pọ̀ jù kán lọ báyìí kán lọ báyìí kán lọ báyìí báyìí kí ni sóbùra yìí kí ló lè tó báyìí àwọn yà pé ìmọ̀ pé ipò tí wọ́n wà àwọn èèyàn lépa wọn gan àléfà ni wọn àwọn èèyàn lépa wọn gan ẹ̀ẹ́n wọ́n lépa wọn ní lọ́pàá bẹ́ẹ̀ crossbet wọ́n ni kojú oṣù méjì lọ sígbà náà wọ́n bá kú. mo wá sáré pé àwọn èèyàn kọ̀ọ̀kan tí mo mọ̀ pé mo mọ̀ bọ́lá ìrògbọ́n wọ́n ń tẹ̀lé ọ̀pọ̀ láyé ló pa wọ́n ayé ló tún pa wọ́n ládùúrú ilé ti rò pé bọ́ bá ti lè ṣe ayé ò ní pa ẹ tó lọ sọ pé ayé lọ pa so àwọn nǹkan yẹn ìṣirán àṣírìkùbìlà ó lè jẹ o ìmọ̀ràn pẹ̀lú ọlọ́run kìí ṣe kákàgbẹ́bọ lórí ìta kéèyàn kàgbẹ́bọ lórí ìta o àìmọye ẹbọ ẹbọ ẹbọ ẹbọ ẹbọ ẹbọ téèyàn ti ń ṣe. èyàn mẹ́rin wọ́n yẹ lọ́nu wa lórí ìbúra táwọn bí nìkan káàdà halifa faliya halifila ẹ tó bá fẹ́ búra ọlọ́ọ̀dẹ kẹ́dùkẹ́ ìbúra ewu ẹni bẹ́ẹ̀ láti ọlọ́ọ̀dẹ wọ̀wẹ̀. alukura ayò gbọ́ yasibara gbẹgbẹlẹwu ẹlòmíì àfáàrí apàtàkì sí àní òfin ìbúra tó bá bá máa lo oríṣiríṣi sígà bó ṣe lè lówó àyè lè ní dàrá láàmú mo fọlọ́ tẹ̀lé yín bẹ láàrọ̀ rẹ̀ kò fi búra ẹ́ ọlọ́run náà ló wí ìdọ́gba lọ́bọ̀ mo fọlọ́ tó ní tó ní àyíká àwọn ẹ̀mọ́ gbígbóra ṣùgbọ́n bá ọ̀dà yẹn gbé a bọ́sájì àtayébáyé bẹ́ẹ̀ búra kí ni dẹ́wà ẹnìkan pàtàkì ní ìjọba rẹ mo fi àwọn àbáyé búra mo ní wọ́n fi bàbá ó abúláyé ọ̀rẹ́ dáadáa lọ́fẹ́ kó bá kó bá wọn bá ṣe mí o àwọn àti wọn tọrọ àlìjẹ́ náà fún ẹ̀ ló fi wọn búra. ṣé wàá sọ pé ọmọ pàtàkì wọlé ọmọ pàtàkì wọlé fẹ́ dáhùn ìṣẹ́ táwọn náà bá kọ́lé kalẹ̀ ní ìsìn táwọn kan èrú ọ̀lẹ̀ pálọ́tò lẹ̀ tàbí kan táwọn nìkan wá dé tó ní kókó kó ń fẹ́ gbalé bí tọ́wọ́ abẹ́ tí èsẹ̀ tó yẹn táwọn gbé máa rìn bàbá tí yèmí náà bá lọ ẹgbà bẹ́ẹ̀ ọlọ́run kí bàbá fi tí wọ́n sí ṣé bá wà àgbálẹ ìjàmbá ṣé ọgbàlẹ ẹ sọ ọba tó di nǹkan lọ́nà apáti àtọ́jú sí nǹkan tí ò ní jùmọ̀ ọ̀lìsì dáadáa bàbá tí tí ò jù ọ̀bà sí nígbà yá àdébí sálẹ̀ lọ́rọ̀ sálà wọ́n lọ bá àdébí torí pé àdébí sì wà láàyè bàbá wa ìlọ́gbàgbà lẹ́yìn sí bí ìbísì bàbá wa tó sọ wípé ọlọ́jẹ̀ rẹ̀ wọ́n lò wọ́n bẹ láàyè á lọ bá wọn bàbá ẹ dàpọ̀ báyìí bẹ́ẹ̀ náà kọ́ lọ́ọ́ sàdúrà o lórí ọ̀rọ̀ bí ṣe ń lọ yìí o. bàbá wa ń bẹ̀ẹ̀ tàní káfẹ́ sórí sàárè wọn àwọn ọmọdé àti mọ́nu wọn fẹ́ kú ọlọ́run lọ́yà. ẹtọ́ wà lù sàárè wọn láì kò sẹ́tọ́ wà lù sàárè tọ̀fẹ́ lọ kí ló dé tí bàbá síkì tẹ́lẹ̀ bá ọ lọ lọ náà bì tó dẹ̀ lọ́dà tó ṣe déédéé tá ẹ gbọ́dọ̀ wọ́n sọ pé ẹgbẹ́ kú ẹgbẹ́ kú bá yọ̀ pé ọlọ́pàá fẹ́ kọ́ pàdé ẹ̀ lọ sí tù. sígbà tí òbá tí òbá ti sọ́jọ́ wọn lọ bá débi sọ́lá lọ́wọ́ sọ́lá wọ́n àdébẹ̀ bá bẹ̀bẹ̀ torí pé bẹ́ẹ̀ láàyè so ẹ̀kọ́ bẹ fún ọlọ́run ìsìlámù kẹ́ ẹ̀mẹ́jà alágídí ẹ̀mẹ́jà ló fẹ́ nu torí pé ẹja lẹ́tí pé ẹjọ́ bá kú òbẹ̀ kọ́ sẹ́kọ́ ẹjọ́ náà náà ni o mo bá sọ gẹ́gẹ́ báwọn èèyàn tí bá bá wọn sọ̀rọ̀ bó ti sẹ́rí ọ̀rọ̀ wa ìtí mo rí fi wá wé àti tá a wà bẹ́ẹ̀ wà láì fi pléyà ẹ̀tọ́ fẹ́ gbá wà mọ́ yẹn tó fẹ́ gbá bọ́ọ̀lù nídìí kọ́ máa go ṣùgbọ́n kọ̀ọ̀kan láago lọ́wọ́ wọ́n máa wá go yìí. abẹ́ ẹ̀kọ́ ni pléyà nínú òfin pèrèpèrè ni pé pléyà ọ̀kọ̀ọ̀kan láago lọ́wọ́ torí pé yóò ṣe ẹjẹ́ bá jọ pọ̀ sẹ́sù léṣe kọ̀ọ̀kan láago kọ̀ọ̀kan lóòka lọ́wọ́. ó dẹ̀ ní ó ní bùkátà ti táì ẹnìkan náà bàbá wò fó ẹ̀ ẹtí bẹ́ẹ̀ ẹtí bẹ́ẹ̀ tẹ́ ẹnìkan náà wọn náwó kè fún ẹ fúlà ké àsìkò rẹ ti bẹ́ẹ̀ tó o ìwọ sàkóra kẹ̀kẹ́ kan bàbá olórí jẹ́ pé pàṣẹ ìbò rẹ jí sínú wọn bá pé fo fo fo ó ti tán bàbá pé wọn tọ sọ́dọ̀ àwọn kòkó. bá a ṣe nínú adídi táìmù sẹ́kùn tá a bá ṣe exam á fagùn sọ́gbẹ́ báyìí á wò pé two hours ní duration exam yìí á wà náà wá èyí náà sáré báwo pé ah tó bá ti di pé kí ní ẹ̀ka ah ah ó kú thirty minutes tó bá jẹ́ objective ní àbá ó ní la ìlà ìlọlọ ọmọ ọmọ lọ ni torí pé kò ṣeé kà mọ́ yes ó ti farabalẹ̀ ṣe tó lé ṣe pẹ̀lú ètò òní sí tó fílẹ̀ tó fílẹ̀ tó fílẹ̀ ọmọ àwọn òpin lára ó gbọ́dọ̀ lọ láì ní kọ̀ọ̀kan ọwọ́ àtọwọ́ ọpọlọ wòó lára ọlọ gbìyà ìtọ́wọ́ bàbà ọ̀ èdè àwọn ẹ̀díjú mo mo ṣe pé ní dìgírí ti mẹ́ni gbogbo ẹ̀ bíláìlá ah, lọ mọ̀kọ̀ pé á láìláì lọ́wọ́ àjọ àbúrò gẹ̀rẹ́ lọ́rùn lọ́gẹ̀ kò lè mú un ní mo tẹ́ mo lè jáde mi fẹ́ sọ́ọ̀tì àtẹ̀ tó wà mo ní jáde. so ìdí mo fẹ́ pàdé ọ̀bẹ̀ ni pé a ní ìdí táì wo ṣùgbọ́n kò ságúrọ̀ wa o wọ́n bá wa wò ó ní o káìsè bá palẹ̀ mọ́ o torí pé olùjẹ́pàtà wa ń pẹ́ á á èkó mi wá jí sínú wọn kọ̀ fáyà wíṣú ẹ. إذا جاء أجل لا يتأخرون ساعتين ولا يستكبرون so ẹ̀kọ́ bẹ fọ nínú islam gẹ́gẹ́ o ọwọ́ dayé umar ọ̀rọ̀ asójò ló bá lọ bá umar pé bàbá ọmọ sójò à ó ní kò sí ẹ̀ka ju pé ká lọ ọdún fámílì àdébí tó sẹ́kù lọ alabas wọ́n wá lọ ọ̀dọ̀ alabas ṣebí ọmọ mi sàrí àdébí wa kò sí lọ tọrọ bẹ́ẹ̀ wọ́n lọ ọ̀dọ̀ alabas pé tọ̀ tọ́wọ́ bá yíba nígbà tí ọmọ bọ́dọ̀ àyè mẹ́lẹ́yìn oníbàbà abẹ́lẹ̀ òun sọ èyí ló sì dẹ́ba abẹ́lẹ̀ báyìí ó sì bá abẹ́lẹ̀ òun jòsì torí pé alàyè mi adébí ti kú sallallahu alaihi wasallam so ẹjẹ́ àbá òun dáadáa gbogbo àwọn òbí tọ́lọ́ ti sàdó wa àdúrà tá a ṣe ń jọ kìlí àrùn ọlọ́run ẹbí dáhùn ìdánilẹ̀ ọlọ́run padà dẹ́gbọ̀dẹ́ ọlọ́run ti ń àwọn ọmọ wọn ẹ̀wọ́n mi lè jẹ́ pàwọn láti wá máa fẹ́ gbàdúrà sẹ́yìn lọ́wọ́ bá ti lé kéwé àbójú skul dé bóyá wà kólé bóyá wà kólé pẹ̀pẹ̀ education bóyá wà lè ké wọn ti wọ́n láti rẹ̀ lọ́wọ́ bá dé lọ́bàdà àti ẹ̀rọ àbọ̀kọ́ wà lásìkò yìí lọ́ba gbé jáde kẹ́lẹ̀ lúgbùrúgbù ojú ọ̀lọ́ lọ́ba gbé mílẹ̀ jáde àwọn ní kí ló à ọmọ báyé fẹ́lẹ́ wọ́n ní ká sí ipò òjì ọmọ ní àwọn olùlà mo ti sàkáàrù àti à ìgbọ́n

táwa fi òkà kan lẹ̀ mu tẹ́lẹ̀ bá ti mú àkọ́bà sọ́lẹ̀ tí oúnjẹ wọn lọ tẹ́lẹ̀ bá ti sọ́lẹ̀ ọba kò sí tí ìdí mi kò sí tí ìdí ṣe mi. onídàájọ́ bá mú wà láì tẹ́lẹ̀ bá mú ìdí sọ́lẹ̀ bàbá mu ń bò sún lórí torí kò sí lára àárín àtòkò kò sí láyé òsínbà rẹ̀ ilé abẹ́ kàtàkọ́ mọ́ ọ̀gbọ̀n rẹ̀ ilé kẹ́kẹ́ ò lè ṣe wá àti tọ́lọ̀ bá ní kó ṣe wá owó ọ̀rẹ́ ilé àgbẹ̀ á lọ́gà kẹkẹjọ lọ́rùn. ọlọ́run bùkẹ́ ìdẹ̀dẹ̀lẹ̀ kéṣe ní ọjà àwọn kùtù òdìtú mi so ìfọ́tàlì ìbẹ̀rẹ̀ àti ṣìlá ìmọ̀rùn púpẹ̀lú ọlọ́run ó burú débi pé ó sì sápamọ́ débi pé èyàn ò ní mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ náà àtọ̀pọ̀lọpọ̀ ṣéwù wà láyé yẹn ti sẹ́gun ó lo àtìlá rẹ ọlọ́wà tẹ̀dá tó dá àwọn náà lè gbà bẹ́ẹ̀ fún orú bẹ́ẹ̀ sí ọ àbúrò rẹ tàbí kí wọ́n gbé ọ̀rọ̀ ẹbí yín gba ọ̀rọ̀ àbúrò rẹ fún aláwọ̀ ti yẹ gbọ́ ọ̀rọ̀ ó lè ta ìwọ ni bá lè lé ìwọ ni bá lè wọn ìwọ ni bá kà yìí wọ́n bá díjẹ́ bó àtijọ́ jọ́ lórí àwọn àbúrò lé yìí àwọn ọmọ lé à ọmọ pé ta ni wọ́n bá dáa kọ ọ̀rẹ́ ọjọ́ ẹgbẹ́ ìjọ fẹ́ yàrá ẹ̀wọ́n ní ó kéré ẹja máa wò ká máa wú wọ sọ́nà. àyè pé ọpẹ́lọpẹ́ gbatíkàwé ọpẹ́lọpẹ́ ọlọ́run àti steve kìnìkà lẹ́yìn náà làwọn fún mọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ inú ọ̀rọ̀ gan èèyàn ọmọ ìṣẹ̀bọ̀ tí ò ní mọ̀ kó ti kọ̀ lọ́lọ́run o o da ali é eu aí, tàṣàmù ayílẹ̀ wà wá ìdá lọ́yìn àbí ẹ̀yọ́ lọ fẹ́ se dà ó dẹ̀ tóbi lọ́dọ̀ náà níwájú ọlọ́ọ̀bà àtẹ̀yẹ sẹ́kù sì fi kiri bọ́ọ̀lù wọ́n níwájú ọlọ́ọ̀bà àtẹ̀yẹ kí lọ́wọ́ fi wéra àwọn ìdẹ́ níwájú ọlọ́ọ̀bà àtẹ̀yẹ. àwọn kàlíbẹ́ẹ̀rì ó gbọ́dọ̀ ọ̀rọ̀ ẹbọ ó jìnnà kan táńtá rò pé nígbà gbẹ̀ǹkà wájú ìta kì í borí kan sóòsì ń bẹ̀rẹ̀ rí ẹ kò tí ì sẹ́kù tó yóò para pé ẹ kíkan bá ti kíkan lèyẹ ti mẹ́ta ọmọ tàjẹpẹ rẹ lọ lọba ti para ojú sẹbọ sọọmù ẹsẹ pé àbá ìwẹ sẹwọn oṣù kàkà fún ọkọ tí wọn jáde fún yìí ọlọ́dọ̀ yọrí ẹ̀pàdà mẹ́tò kí ló dé ọ̀bà mẹ́fà yìí ni ọlọ́dọ̀ yọrí tó fún o sọ gbogbo àwọn ìkẹyìn alẹ́ ìṣẹ́ra kó lọ̀gá àti ẹjọ́ Yorùbá lónìí gbogbo kálukú ẹ lọ kẹ́ buda nù. ẹ jẹ́ kálukú wa dàka flashback ẹ wọ́n nígbà tí lò bọ̀ dé akọ́jà tọ́lọ̀ láàbì wọ́n lè kẹ́sì ògbó wọn ní sọ́jà dákòtò. wọ́n bẹ̀rẹ̀ ká àjọ ìlú wọn ni a ah, bẹ̀sẹ̀ wò ó wọ́n lè báwọn ènìyàn wọn nínú inú rẹ̀ tó wú apá náà ni ó jẹ̀ kú sí wọ́n nínú inú rẹ̀ tó wú yẹn àti bẹ̀rẹ̀ agbẹ́rẹ́ ọlọ́lọ́mọdé tí òkú pọ̀ sí níbi tó ti fògún òkú ṣe òkú dé bóyá yóò ti ní kankan àwọn náà sara sẹ̀yẹ́ náà bóyá sẹ̀yẹ́ náà lọ́tọ̀ tí mo rà fún ìyàwó mi sẹ̀yẹ́ náà mẹ́fi dáàmà ètò púpọ̀ ní ikùn rẹ̀ àti ìtàẹ̀mẹ́dàgádì wọ́n lọ́dọ̀ lọ́sọ pé ẹ̀wò tẹ́lọ́tẹ́lọ́ ra orí ẹ̀mọ́ ọmọdé tẹ́lọ́ ra lórí ikú làwọn sáwọn oríwò ìtẹ́gùn olórí àwọn tó lè tẹ́gùn kò sí ọlẹ́sẹ̀ kò sí tẹ́gùn bọ́lá bàbá tọ́jọ́ pé láìláì rẹ̀ láwù ó ní láìláì rẹ̀ láti àjẹ́bù ó ní babaláwo náà lè jẹ́bù nílẹ̀ àwọn sọ báwo èèyàn kí ẹlọ́wọ́ sì kú tẹ́lẹ̀ wọ́n wù ẹdẹ wọ́n wù ẹdẹ wọ́n wù sáfù ẹni tọ́jọ́ pé èjì lọ́ pa sóògùn kéèjì ọ̀pá ọ́ tó wù àwọn kẹyẹ àdàlọ́ sọ ọ̀tàlá àwọn àmọ́ bú àwọn èèyàn kú láti jọ́ lọ bóòlì àìkírun bóòlù sì lè gbéyàn wọlé ara tó lè gbéyàn wọlé làmúnẹ́kùn mi lẹ́nu sọ̀lì yìí mọ́tò alákọ̀ọ́kọ́ ti sakọ̀ kí ló gbé wọn lórí sàkárà bọ́sọ̀rọ̀ tó bá wọ̀ ẹjọ́ ni wọ́n rò pé yá wà láti mo ní ẹ sọ́ra yín pẹ̀lú orí gbígbọ́ especially èyí tẹ́lá ń kórè wàjú àìdí wọ́n ní kí ló dé mo ní à nǹkan méjì tó kó pọ̀ iná náà méjèèjì wọ́n ní ọba tàlàsó ó sì tó lu sàkárà mi iná nígbà ní tàlàsó iná náà ní sàkárà dáwọn sàlákọ̀ nígbà sàlásò lọ sàlákọ̀ kó fi sàkàrà ó sì dé sàlásò báwọn èèyàn ó sì kú sàkàrà fún ìrẹ́lẹ̀ ti dò ọlọ́wọ́ sọ wa o so lamdẹ́kùnrin ló sọ̀rọ̀ yìí àìkí o lọ́jà wọn wọ náà wà lamdẹ́kùnrin ẹnu ní skill àìfáwọn tí ò ní lóúnjẹ wà fún dẹ́ẹ̀dẹ̀ fún bá a lọ kọ ìdí àmọ́ sàkọ́kùsọ̀. سوف نقول إن شاء الله عما يجوا لدرجه إن شاء الله أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب